ànábì lẹ́ni tó rí i pé yóò máa sọ pé táwọn bá ṣe rere èmi náà ò ṣe rere tó bá sì ń sa ìdá àìdá lèmi ò máa ṣe ìmáàánù ńṣe ní kẹjẹ ni tó ṣe pé tó máa ń ṣe rere ẹ̀yin náà ṣe rere tó máa ń sa ìdá dáadáa ní kẹ́yìn ò ṣe torí rẹ̀ ẹni tó bá ṣe dáadáa ẹ ràn lọ lórí dáadáa ẹni tó bá sì sa ìdá ẹ kà lọ́wọ́ dè níbi àìdá yẹn tó fi pátì eléyìí jẹ́ òfin Ọlọ́run jazakumullahu khayra jaza síwájú kí a tó máa pè wọlé orí nọ́mbà tá a máa pè sí òun náà ni zero nine one three four five four six three four six lẹ́ẹ̀kan sí zero nine one three four five four six three four six ìbéèrè tó tó wà níbí yìí ó wípé ẹ̀dá kò torí tọ́lọ́run ǹjẹ́ ibi nígbà tí wọ́n ti sọ fún wa wípé ká máa tẹ̀lé ìmáàmù wọ́n gbé ìmáàmù kalẹ̀ fún wa kalẹ̀ máa wà òkọ́sì rẹ̀ ṣé gbogbo tí ìmáàmù bá pati nínú sọ́lá tá a sì mọ̀ yín pé ní súnánù sàbítà ò ní ntí ìmáàmù pati ṣé gbogbo ẹ̀ náà làwa náà máa pati ni àbí a lè máa ṣe nǹkan tí ó yàtọ̀ sí ti ń ṣe nígbà tó bá pa kankan tì nínú tá a náà lè tó sì dá wa lójú. ìmáàmù tá à ń tẹ̀lé anábì sallallahu alaihi wa sallam ni innama ju'ila al-imamu liyu'tamma bihi fala takhtalifu alayhi wọ́n gbé ìmáàmù kalẹ̀ kẹ́lẹ́ máa wà wùkọ́sì rẹ̀ ni ẹ má sì yapa sí i eléyìí túmọ̀ sí pé ìmáàmù gbọ́dọ̀ wà lórí ìdúró kẹ́yìn jókòó kò gbọ́dọ̀ jókòó kẹ́yìn dúró ìmáàmù ọ̀gbọ́dọ̀ jọ yí pé òun wà ń rúkú kẹ́yìn ọ wà níforí kanlẹ̀ ẹ máa wà wùkọ́sì rẹ̀ lórí tí bá ń ṣe tó bá ṣe lẹ́yìn náà ṣe ètí ò bá tíì ṣe ẹ̀yìn náà ò ní tíì ṣe ṣùgbọ́n àwọn nǹkan kan bẹ tó ṣe kó ṣeé ṣe kí ìmáàmù pati bíi akáwọléra wọn gbé lórí àyà ìmáàmù lè pati àwọn ò gbọdọ̀ pati o nítorí pé agbọ́dọ̀ wà ọkọ̀ sí ànábì sallallahu alaihi wasallam ìmáàmù ti yapa sí súnà mẹ́yìn àwọn tẹ̀lé irú ẹ̀ náà ni kó jẹ́ pé ìmáàmù wa báyà lápèjúwe àwọn jẹ́ ẹni tó ṣe wípé wọ́n á ṣe jilsatul istiraha. ìjókòó tá a máa ń jókòó lẹ́yìn rákà alákọ̀ọ́kọ́ ká tó dìde lọ sẹ́lẹ̀ kejì lẹ́yìn ẹlẹ́kẹta ká tó dìde lọ sẹ́lẹ̀ kẹrin ǹjẹ́ a ṣe lẹ́yìn ìmáàmù bá ní tí ìmáàmù bá ṣe ètò dọ́gba ni pé àní ṣe tí ìmáàmù bá ti ṣe nítorí pé tí ìmáàmù bá ti lè ṣe táwa bá fi lè ṣe ìyapa tó hàn ti wà ń bẹ̀ kan méjìlá ó ṣe o. nítorí pé súnà anábì sallallahu alaihi wasallam kò sí yàtọ̀ láàrin ìmáàmù àtẹ̀ntó àlẹ́yìn ẹ̀ sálámà méjì méjì wọn ni ká ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. jazakumullahu khair. hello. wa alaikum salaam tula. kí ni ìbéèrè yín. táwọn òsì gbóhùn títù mẹ́mọ̀ ṣe jẹjẹrẹ ní lójú àgbo ẹgbẹ́ ìṣẹ́ nìkan tó wá ní bóhùn sí nígbà tí mo bẹ̀rẹ̀ nígbà sí nípa ẹ̀yí tó jẹ́ ọkùnrin bí ọkùnrin ìṣẹ̀tọ̀ lórí fún ní oúnjẹ pé kò sí oúnjẹ rárá kò sí ọ̀kan dídà pọ̀ ju pé ìbálòpọ̀ mi kí ni kóbìnrin yẹn ó ṣe nípa fún pípé náà ẹ láàbò òkú kan

tó ti pé yìgì sísọ yẹn kò gbàsíkò nǹkan tó kó sínú ojú kí bàbá ìyàwó kó sọ pé ń fọmọ òun fún ọkùnrin níyàwó lọ kọkùnrin kó sì sọ pé òun gba obìnrin ní ìyàwó kẹlẹ́rìí méje ó sì jẹ́rìí sí ọkọ bá ti san sọdáàpì ó ti parí nìyẹn ìyàwó ti dìyàwó ọkọ ṣùgbọ́n gbogbo mi dín gbogbo fàṣíkò ṣòfò eléyìí tí àwọn ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣe níbi kí wọ́n fẹ́ so igi ó ti hàn ó sì dájú pé n tó fà tán fi ń ṣe ó yé ó gbé ọ̀nà àti pawó náà ni so ẹ ká mójútó ẹ̀sìn wa ká má jẹ́ kí nǹkan tí ó tàn kó ba nǹkan tí ò ní jẹ́ mọ́ wa lọ́wọ́ ká kọjú mẹ́sìn wa ká bẹ̀rù ọlọ́ wọ́n ní ọkọ tó ṣe pé kì í pèsè oúnjẹ fún ìyàwó rẹ̀ so ọkàn pátì sínú ilé ni bí ìyàwó bá jẹun lọ́mọ ibi tó ń ti rí i tó bá mú mi ọlọ́mọ bí tó ń tiri ọkọ ò ní nǹkan kan tó dà pọ̀ pẹ̀lú ìyàwó ju nsáfẹ́ bàlù nfẹ́ bàlù lọ. eléyìí lábẹ́ òfin ọlọ́run òfin ọlọ́run fara mọ́ tó bá bọ́ máa ń ṣe àkìránṣẹ́ pàlákàrà òfin ọlọ́run dá lórí pé ojúṣe ọ tí ọkọ gbọ́dọ̀ máa ṣe lórí ìyàwó rẹ̀ ìyàwó náà náà ní àwọn ojúṣe tó náà gbọ́dọ̀ máa ṣe lọ́dọ̀ ọkọ rẹ̀ oníkálukú kó pé ẹ̀tọ́ rẹ̀ kó lè bá gba kó pé nítọ́jú ojúṣe rẹ̀ kó lè bá gba ẹ̀tọ́ rẹ̀ lágbàpè téèyàn bá ti wá ṣe ojúṣe rẹ̀ tó báwo ló ti ṣe fẹ́ lẹ́tọ̀ọ́ sí ẹ̀tọ́ rẹ̀ ṣùgbọ́n gbogbo ń tẹ̀bẹ̀rẹ̀ yẹn nípa ọkọ òṣojúṣe ó sì fẹ́ gba ẹ̀tọ́ lọ́dọ̀ ìyàwó kò yà wá lẹ́nu nítorí pé ìgbésí ayé yẹn gan láti pìlẹ̀ gbọ́dọ̀ àwọn èèyàn ti lágbọ̀ọ́yé ẹ̀sìn dípò pé wọ́n tò ìgbésí ayé wọn níbàámu pẹ̀lú ẹ̀sìn ara àwọn sábàbí tó fàtà fi gbé gbogbo irú àwọn ètò yìí kalẹ̀ nìyẹn torí káwọn èèyàn lè láǹfààní àti máa ni Islam tẹ́lẹ̀ ń ṣe náà rí kìí ṣe orúkọ lásán ni wọ́n máa fi ń pe èèyàn ní mùsùlùmí kìí má ṣe pé torí bàbá àtìyá rẹ̀ ó bí ọ mùsùlùmí náà lọ́kàn sọ ọ́ di mùsùlùmí ẹni ò sojúṣe eléyìí tí mùsùlùmí gbọ́dọ̀ máa ṣe ẹnu wo ló lè ní tó fi pera mùsùlùmí àìsojúṣe kò sọ ká sojú ṣe nítorí àwọn fi pa wá láṣẹ táwọn fi sọ̀rọ̀ bá àdìsẹ́lẹ̀ tó fi mà wá ọ̀nà ni wọ́n fi ń pè yàn ní mùsùlùmí torí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wọ́n kà gba ẹ̀sìn Islam ni wọ́n gba òfin rẹ̀ mọ́ so gbogbo orí ètò yóò ṣe wá láǹfààní láti jẹ́ ẹni tí ó ṣe pé bàbá ní Islam náà la bá fẹ́ ṣe á ṣe lójú méjèèjì á pa ẹ̀tàn jẹ á pa tì á yẹ tán ra wa dànù torí ẹ̀kọ́ làwọn Hmm, wọ́n ní ogún pínpín tó bá pọ́n ti pín ogún ní ìdígi so àwọn obìnrin so wá dàbí ìgbà tó ṣe pé àwọn wò pé báyà wọ́n yàn àwọn jẹ táwọn ò ní lẹ́tọ̀ọ́ kan àkọ́kọ́ ìdígi tó bá fi pín ogún wọn pín ogún torí òfin ọlọ́run kò sí kankan tó yọ dànù àtogún àti tí èsogún àti káràkátà àti bẹ́ẹ̀ ṣe ṣayé àti títẹ́ fi kú àti bẹ́ẹ̀ ṣe sinmọ́ gbogbo ẹ̀ náà lọ́wọ́ àánú òfin ọlọ́run tẹ gbọ́dọ̀ tẹ̀lé tẹ bá jẹ́ mùsùlùmí ẹnìkan tí wọ́n ń ṣe ìsìláàmù títí dọjọ́ kú rẹ̀ ọ wá kú tán ẹ wá ní ẹ̀yin ò pín ogún rẹ̀ nílànà ẹ̀sìn ìsìláàmù tó kú lórí ẹ̀ àfìdígi lẹ́lò ẹ̀dí kẹfẹ́rì ni wọ́n á dé ìsìnkú ẹlẹ́ẹ̀sìn ìsìláàmù ìdígi báwo kí ni jẹ́ bẹ́ẹ̀ ṣé ìsìláàmù náà ló mú digi wá àbáṣà àṣà tí ò wúlò torí pé ìsìláàmù tẹ rí yẹn òun kọjá gbogbo àṣà ẹ̀sìn tọ́tọ̀dọ̀ ọlọ́run wa ni tá a gbọ́dọ̀ tẹ̀lé ẹni wá sọ pé àṣà ló ẹgbẹ́ àlùjáná tó máa pèsè di àwọn ẹni tó mójútó àṣà nìkan máa retí àti wọ̀ sọ àmọ́ Islam tí ẹ̀ bá fẹ́ wọ àlùjáná tó lọ lẹ́yìn ikú rẹ̀ tó o bá tẹ̀ lófin ọlọ́run bóòlù ti ti fẹ́ wọ̀ nígbà tí èsì pé èèyàn máa tan ara rẹ̀ dànù ọwọ́ àárín nǹkan kan mú lọ́dọ̀ lọ òfin ọlọ́run la gbọ́dọ̀ lò láti pín ogún lẹ́nìkan bá kú ẹ wọ àwọn ẹni tí wọ́n nímọ̀ nípa bá ṣe pín ogún kan àwọn ni wọ́n wà bá yín pín bọ́lọ̀ wọn bá ti ṣe wí kọ́lọ́wọ́n ọba kó fi wá sí kò ń gẹ́. àmín jazakumullahu hello. salaamaaleykum. aleykum salaam kí ló kọ́ yín bọ̀lẹ̀ tí ń pè ó. ìdírísà ọba kiri látòkò. kí ni ìbéèrè yín. ìbéèrè mi àkọ́kọ́ ni pé sọ pé sọlá wọlé bíi asri lápèjúwe ó wọlé ní bíi four ten ṣùgbọ́n ní máa títí yẹn ti máa ń kírun tàbí lọ́pọ̀ máa títí ń bẹ lágbègbè yẹn bíi four oh five wọn tó wá máa ń kírun ṣùgbọ́n ìyẹn ti wá tájẹ́tì pé fọ́ọ̀tẹ̀ lèmi lọ sí mọ́sùkì tó ọgbẹ́ yẹn wá bá wọn níjàmọ́ tí wọ́n ti bẹ̀rẹ̀ ní four oh five àkọ́kọ́ sẹ́yìn ó gbà ládà pé èèyàn ní o ẹ̀kejì ni wípé èèyàn bára èèyàn ní àdúgbò tó wà pé máa ti júmọ́ méjì ló wà ìkan jẹ́ ti àwọn Ahmadiyya ẹ̀kejì ó jẹ́ ti community ṣùgbọ́n ètò jẹ́ ti community yẹn ibi tí wọ́n ti máa ń kírun yẹn ó ga gidi gan níbi tí ìmáàmù ti máa ń dúró ṣé èèyàn lè tò lẹ́yìn àwọn méjèèjì kírun àbí èèyàn máa dá sọ láti pè béèrè mi ò jù bá lọ. alhamdulilayi ọkọ ni pé gbogbo àkókò sọláàtì kó tó wọlé àgbọ́dọ̀ ṣe sọlá tí àsìkò sọláàtì bá sì ti jẹ́ pé kò tí ì wọlé àgbọ́dọ̀ bẹ̀rẹ̀ rẹ̀ nítorí pé gbogbo ẹni tó bá bẹ̀rẹ̀ sọláàtì kásìkò tó wọlé wọn kàn ń gbára gbóná lásán ni gbogbo níta bá wá bẹ̀rẹ̀ lọ́nà tí ò lálàáfíà kò lè parí lọ́nà tí ò fi lálàáfíà gbàtọ́ pé aago mẹ́rin kọjá ìṣẹ́jú mẹ́wàá alápèjú náà sọ fún pé asri ń wọlé ètò wa bẹ̀rẹ̀ rẹ̀ lábẹ́rẹ̀ lẹ̀ ṣáájú kásìkò rẹ̀ tó wọlé gbàtásìkò rẹ̀ wá wọlé tán nìwọ́ wá tó dé ọba wọn lórí rákẹ́lẹ̀ kẹta báwọn ti ṣe jẹ́ pé wọ́n gbára gbóná wọ́n ṣàṣedànù bẹ́ẹ̀ náà nìwọ́ náà jẹ́ torí sọ láti wọn dá láti ìparí rẹ̀ ò ní dáa ẹni tí sọláàtì rò sì nígbà kankan kò sígbà tó lè darapọ̀ mọ́ àwọn náà tí sọláàtì rò jẹ́ ń à ń fẹ́ yí pàkíyèsí gbogbo akẹ́kọ̀ọ́ abẹ́rù ọlọ́run bó lẹ́ lọ kí ni nǹkan náà tẹ́ fílẹ̀ ń wò pé àsìkò ọlọ́mọ yín lọ́yọ́ bàjẹ́ tẹ́ bá tètè padà sídìí rẹ̀ ọlọ́run ẹlẹ́dàá ní tábà ti ní mójútó àkókò sọláàtì tábà ṣe àkànṣà ṣe dànù lásán ni tó ọ dọwọ́ ẹ̀yin tẹ́ ń pèpè fún sọláàtì ó sì dọwọ́ ẹ̀yin imam àmọ́jẹ̀ ká fi agídí ìfẹ́ náà àta ìmọ̀kan ká máa fi bara wa lẹ́sìn jẹ́ wọ́n ní tí mọ́ṣáláṣí méjì bá ń bẹ ní agbègbè kan tó sì jẹ́ pé àwọn kan nínú àwọn ẹni tó dá ọ̀kan sílẹ̀ ń bẹ àwọn ẹsẹ̀ mùsùlùmí nítorí pé ẹni tó bá lánàá bì mí ń bẹ lẹ́yìn anabi muhammed sallallahu alayhi wa sallam ó kọ̀ yóò wò pera rẹ̀ àwọn eléyìí ṣe mùsùlùmí torí pé ó ti pe alukur'ani nírọ́ ó pe anabi muhammed sallallahu alayhi wa sallam ló purọ́ ọlọ́ni wa ma kana muhammadun aba ahadin min rijalikum walakin rasulallahi wa khataman nabiyyin anabi sallallahu alayhi wa sallam kì ṣe bàbá ẹnìkan nínú yín o ìránṣẹ́ ọlọ́run ọba ni òpin àwọn anabi kò sáànà bíi mímọ tí ó wà lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam ẹni bá ń parọ́ janú pánú fánú sọ wípé ẹnìkan ń bọ̀ tọ́jú ànábì lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam àti pò náà ti dé ó ti lọ ẹgbà pé gbogbo ìyówù tí wọ́n bá mọ lórí irọ́ irọ́ náà ni wọ́n máa jẹ́ ìrì ní òwò dànù torí ẹ̀ ẹni tó bá ti jẹ́ pé ìgbàgbọ́ tiwọn ni wọ́n ṣe mùsùlùmí wọ́n bá dá mọ́ṣáláṣí lẹ̀kọ́ pé mọ́ṣáláṣí ilé ìgbàlagbóná lásán ni kò tó lẹ́yìn irú wọn bákan náà àwọn míín náà tí èsì rú wọn táwọn náà ń tọ ojú ọ̀nà eléyìí tó mú kí ẹ̀sìn wọn kọ́ mọ̀ jẹ́ ń tọ́ lálàáfíà ẹ má tó tò lẹ́yìn tiwọn náà tí ààyè tí lè má mú odò sí bá ti ga alága jù wáyé lọ ka àwọn tí àtẹ̀yìn náà ń kà àwọn lè má mú yẹn bí wọ́n léèrè àlàyézíyà eléyìí tó jẹ́ tíra tí kálukú wọn náà dàbí ìgbà tó ṣe pé kápẹ́ wọn ti kárí kí wọ́n wọnú rẹ̀ ìmáàmù ó bàjẹ́ sọ̀láàtì gbogbo ẹni tó wà lẹ́yìn rẹ̀ náà bàjẹ́ níta àwa ṣe tí ó dà wá sẹ́nu sọ yẹ kọjá pé ńlá gbárí mọ́. jazakumullahu khairan. hello. wàlẹ́kùn sọ́ńtìlá ọ̀gá kí ló kọ yín òun bọ̀lẹ̀ tí ń pè. èsì náà nà láyé ló pè láti dìbò. kí ni ìbéèrè yín pápápá. ẹ ìbéèrè mi pé mo fẹ́ sí àwọn ìsáàtì wa àwọn tó bá ń sọ wà sí ọ̀ọ́ lórí ètò báyìí kó wọn máa fi sínú ìdánilẹ́kọ̀ọ́ pé lórí tí a bá ń kí irun lọ́wọ́ orí ọ̀pá àrùn kan wọ́n máa ń ké súrà kan súrà yẹn wọ́n máa ń wá ní wọ́n máa ń wà nínú súrà yẹn pé màlìjí kéèyàn forí kalẹ̀ ní àárín yẹn sẹ́wọ̀n pé tí a bá ń ka kúrán lọ àárín kọ́mẹ́tà àmọ́ forí kalẹ̀ bẹ́ẹ̀. kí ni ìbéèrè yín pápápá ìbéèrè yín ìbéèrè yín. wọ́n bá wá ń ké súrà yẹn lórí irun tí àyà yẹn lórí irun èyàn wọ́n lọ lẹ̀ lórí irun bẹ́ẹ̀ náà wọ́n lọ forí kalẹ̀ ní àbí báwo torí ó tẹ̀lẹ̀ láàrin kan tí àwọn àwọn tó wà lẹ́yìn sọ pé ṣùgbọ́n láti gbọ́ àlọ́ ó ti yé ó ti yé ó ti yé. alhamdulilayi lẹ́yìn bá ti pè ìbéèrè ní kẹ́ẹ̀sì lẹ́yìn bá ti ṣèbéèrè kí òye yín ó ti parí torí pásítọ̀ yẹn wọ́n àwọn èèyàn mí náà sì wà lórí òpó tó ń fẹ́ pè. tẹ bá ka ayatu sajda àwọn àyà tó jẹ́ pé a máa ń forí kanlẹ̀ níbẹ̀ tí màmú bá ti forí kanlẹ̀ àwọn máàmú náà ó forí kanlẹ̀ pẹ̀lú ẹ̀. tó bá ti forí kanlẹ̀ yẹn allahu akbar yóò tún nàró lẹ́yìn rẹ̀ allahu akbar yóò máa bá sọ láti rẹ̀ lọ́kọ́ tó wá tí màmú bá ti forí kanlẹ̀ yẹn ọ̀ràn yẹn náà tẹ̀lé tí forí a gbọ́dọ̀ dán o gbọ́dọ̀ forí torí pé wà lẹ́yìn bá forí ó jazakumullahu khayra jaza orí hello ayé sọ́tìlá kí ló kọ́ yín mọ̀lẹ́ tí ń pè ó. abdulrasaq kọ́ dìrì ní nato. kí ni ìbéèrè yín pápápá. ìbéèrè mi fún àwọn afáwa ni wípé téèyàn bá lu janaba tí ó sì tún fẹ́ ṣe ìwẹ̀ sọ́látù júmọ̀ èwo lèyàn kọ́ sí inú méjèèjì àbẹ́yẹn ṣe lọ́kọ̀ọ̀kan. alhamdulilayi ẹni tó jẹ gbèsè janaba tó sì jọjọ jùmọ̀ tó tún fẹ́ wẹ̀wẹ̀ jùmọ̀ wẹ̀yọ̀ kan náà ni ẹ wẹ̀wẹ̀ ẹ̀yọ̀ kan pẹ̀lú àníyàn méjì àníyàn àti ti síwájú ẹ pẹ́ àti ẹ sọ yín ẹ gbọ́dọ̀ jẹ́ kí kóru wúyẹ́ lórí ahọ́n yín rárá ọkàn yín lẹ́ẹ̀mà Àlékún kọ́bílẹ̀, ẹ̀yí lẹ́dùn yín lẹ́ ọ. Rọ̀gí bá láti òkò. Kí ni ìbéèrè yín? Ìbéèrè mi ni wípé ẹni tó bá wà tó ń gbin tábà. So tábà tí wọ́n ń gbìn, wọ́n ń tà fún ẹni tó jẹ́ pé òun lè mọ́ fi ṣe díẹ̀ mi. Ìbéèrè mi wá ni pé ṣé tábà tó ń gbìn òun ṣe haram ni àbí kì í ṣe haram? Àti pé ẹni tí wọ́n ń tà fún náà, kí ni ìdájọ́ àwọn méjèèjì? òfin ọlọ́run dá lórí pé gbogbo ẹni tó bá ti ń ràn yàn lọ́wọ́ láti rí àìdáa ṣe aláìdáa lòun náà àìrí ẹni tí ń ta ọkà bàbà tí ń ta jéró tí ń ta àgbàdo fún lè pọ́ntì báwọn lè bá fi máa fi rí ọtí pọn òun gangan lára rẹ̀ lábẹ́ òfin ọlọ́run ó ti ṣàìdá ó ti ṣẹlọ̀n bóò wá lẹni tí ń fi pọ́ntì gangan gbogbo wọn wọ́n jọ dẹ́ṣẹ̀ ni. gbogbo wọn jọ dáràn lábẹ́ òfin ọlọ́run bẹ́ẹ̀ náà lẹni tí ń gbin ewé fi ṣe nǹkan míì náà tó tún léwu fáwọn èèyàn ewé tábà tó gbìn náà láǹfààní ó ti ṣe lọ ó tún wá tó tún fi ṣe ní tó tún fi ṣe àwọn èèyàn eléyìí ó tún lórí ni ẹni ká gbìyànjú gbin àwọn nǹkan tó ṣe pé yóò mú gidi tó ṣàǹfààní wá alhamdulilayi àwọn ẹni tó bá jágbẹ̀ ọlọ́run ṣe ilẹ̀ wa nílẹ̀ ọlọ́ràá ẹ máa gbin nǹkan tó bá wúlò tẹ̀ fi ní dẹ́sẹ̀ ẹ̀rọ pé kò sí iye tá a pa náà nínú owó tá à ń pa tá a mú lọ níjọ́ tá a bá kú owó tá à ní mú lọ bí kankan tọ́ràn rẹ̀ wá ní tán títí ìjọ gbẹ̀ndà kìyàmà ẹ jẹ́ jẹ́ agbin tó dáa kálíbà pawó tó dáa tí ò ní dáràn bọ̀ wá lọ́rùn láyé àti lọ́kìyàmà. jazakumullahu khair ọlọ́run kò jẹ́ kí àríyànpẹ́ ní orí dáadáa Ah, a má gbàgbé pé ní ibi tá pèsè náà ní zero nine one three four five four six three four six. hello. hello ẹ sàrọ. ẹ káàárọ̀ kí ni ìbéèrè yín ń bọ̀lẹ̀ tí ń béèrè o. ó ti dájú ọ̀fẹ́ kan sí láti ṣe ẹjọ́ mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni ṣé ó tọ́ fún náà kí obìnrin kó ti lóyún kó tó lọ ilé ọkọ tàbí kó ti mọ ọkọ tó ṣe. alhamdulilayi kò tọ́ súnà ẹnikẹ́ni tó bá fi lóyún kó tó di pé wọ́n sọ igi pẹ̀lọ́kùnrin bó ti bímọ kan ṣáájú kí wọ́n tó máa sọ igi wọ́n túmọ̀ sí pọ́ńzì náà ni ohun àtẹni tí wọ́n sì jọ dán sẹ́wọ̀n wọ́n zì náà làwọn méjèèjì wọ́n ti dáràn sófin ọlọ́run wọ́n ṣẹ̀ òfin ọlọ́run ní gbogbo ẹni tó bá ṣe zìnà bá wọn ìbáwí ńlá ń bẹ fún ìbáwí tó ṣe wípé hmm, ọkọjá sísọ. So ẹ̀mẹ́jà jẹ́ jẹ́ pé ńgbà tó pé ibi táwa ń gbé wọn máa lo ṣẹ̀ríà islam yóò wá fún wa láǹfààní àti máa tẹ òfin ọlọ́run ọba lójúmọ́lẹ̀ lẹ́yìn wọn àgbà náà tó bá tiẹ̀ yọwọ́ òfin àti ìyà tọ́lọ́run bá ti dákalẹ̀ dẹni tó bá ṣe zìnà níbo ni tìjú wà fẹ́ni tó ṣe zìnà gan ìwọ obìnrin tó tí fẹ́ nìkan tẹ́nìkan ò tí fẹ́ ọ níyàwó ìwọ ọkùnrin náà tó tí fẹ́ obìnrin níyàwó wọn á jọ ń bọ́ sókòtò ara yín kalẹ̀ ẹ̀ ń wò di ara yín ẹ̀ ń bára yín sì ra nù àwọn dájú pé orí àwọn èèyàn tí ọmọ ẹ̀sìn náà gan kìí ṣe pọ́ dàrú ẹ̀rí táwọn náà máa sọ pé wọ́n ṣàṣe mọ́sí wọ́n ṣàṣe mọ́sí wọ́n ti ṣe ránu ó ti lóyún ẹyẹ ìbàjẹ́ ń tọ́ da ló ṣe wọn a máa wí bẹ́ẹ̀ ṣé obìnrin kan lè wọlé ọkọ kan ló lóyún ẹyẹ obìnrin kan lè wọlé ọkọ kan ló ṣèṣe kùsà àbọ̀ ṣàṣe mọ́sí. jazakumullahu khairan jazaa orí ibi tí a ti ń pè sí ọ̀nà ni a sì tún wà hello ẹ̀yin rédíò yín lọlẹ̀ ẹ̀yin rédíò yín lọlẹ̀ hello ẹ̀yin rédíò yín lọlẹ̀ kí ló kọ yín bọ̀lẹ̀ tí ń pè. àkàdé ní sọ̀rọ̀ látòkò. ok kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé ẹni tí ẹ bá ṣe oyún tó kí ni ìjìyà ẹsẹ̀ rẹ̀ tó ní àforíjì àbíkó láforíjì. ìjìyà ẹsẹ̀ rẹ̀ ní pọ́páyà ẹni tó sì pààyàn lábẹ́ òfin ọlọ́run ó lọ àforíjìn àforíjìn rẹ̀ ni pé tó bá wọ ọlọ́run ó lè má fi ìyà rẹ̀ jẹ tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmà látàrí pé tọrọ àforíjìn tọrọ àforíjìn tọrọ àforíjìn títí tó fi kú láyé ṣùgbọ́n àsìkò tó sẹ́yún sí yẹn ìgbà wo ni ṣé ó sẹ́yún lẹ́yìn ìgbà tí oyún ti pósù mẹ́rin ni àbí kó tó di pó pósù mẹ́rin tó bá sẹ́yún lẹ́yìn ìgbà tó oyún ti pósù mẹ́rin ó ṣe kú pààyàn tó bá yẹ kó tó pósù mẹ́rin ni ọ̀daràn èwo lọ́wọ́ dánú méjèèjì méjèèjì kò sí ìtọ́ dá mbẹ́ o òfin ọlọ́run bọ̀ gbà pé kí wọ́n ṣẹ́yún lásìkò yòówù nígbà yòówù gbogbo bó tilẹ̀ wù kóyún yẹn ọmọ ìsìláàmù ọgbà kí wọ́n ṣẹ́ nítorí pé oyún yẹn ẹ̀dá kan tọ́lọ́run bá dá àbí tó fẹ́ dá ni ẹ gbọ́dọ̀ wá ṣe tánàdì tí ó fi lọ kódà kó ṣe pa àgbèrè ni wọ́n ṣe àṣemáṣe ni wọ́n ṣe wọ́n kì í fìgbẹ́ fọ̀tọ̀kọ́ mọ́ tẹ́wàá sọ pé ńgbà tó ti jẹ́ pé oyún ẹyẹ ló ní ẹja ẹ gbọ́dọ̀ ṣe dànù nítorí tẹ bá tún lẹsẹ dànù tó ń ti kó ti dáràn tọlọ ń bá ní kọjá ní tí ó mọ ẹ̀mí rẹ̀ lọńkọ sòrò táwọn ẹ pé táǹdì lẹ rí tàǹdì táǹdì lẹ kọ̀wé sí so nítorí délé ká bẹ̀rù Ọlọ́run ọbẹ Ẹlẹ́dàá wa a gbọ́dọ̀ ṣẹ́yún rárá rárá àfi tó bá yẹ pé oyún tó wà nù obìnrin òun àtọkọ rẹ̀ náà ni ó lóyún fún kèsè pọ́ńsì náà lòun so oyún yẹn wá já sí wípé ó ń yọ obìnrin lẹ́nu àwọn tó wá mọ̀ nípa ìtọ́jú aláàrẹ̀ àwọn medical doctor tó ṣe fọkàn tán tájẹ́ mùsùlùmí wá sọ pé sẹ́ẹ̀rì tó wà bẹ́ẹ̀ ni pé tí wọ́n bá wá nǹkan kan ṣe sóyún ìyá yìí lè lọ ṣèyí sì mọ̀ pé sẹ̀mí tìyá ti dájú tọmọ tí ì dájú torí ẹ̀ Islam wa ni tírù rẹ bá ṣẹlẹ̀ ìgbà náà ni ṣẹ̀ríà tó lè gbà pé kí wọ́n ṣẹ́yún ọkọ rẹ ló lóyún fún oyún yẹn wá fẹ́ gba ẹ̀mí rẹ̀ àwọn ẹni tó wá sí fọkàntán náà àwọn tí ń tọ́jú aláàárẹ̀ wá pé tí wọ́n bá lè yọ oyún yẹn kúrò nínú rẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run ìyá yìí ó lè là á so ìgbà náà ní sẹ́ríà tó lè gbàrú rẹ̀ náà. jazakumullahu khairan jaza. hello. wàlẹ́kùn sọ́ńdà kí ló kọ yín o kí mo lè ti kí ni ìbéèrè yín pápápá ìbéèrè mi ni pé mo kọ́ nínú ọ̀rọ̀ tó wọ́n sọ lẹ́ẹ̀kan lórí ọ̀rọ̀. ẹ kó ndí rédíò ẹ kó ndí rédíò kẹríkà lè gbọ́n tẹ́ ń sọ. mo gbọ́ tí wọ́n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ pípa. lórí. ṣé ẹ gbọ́dọ̀ mi. ẹ à ń gbọ́. mo wá fẹ́ béèrè ìbéèrè kan láàrin yẹn pé ṣé dábà yẹn nǹkan tí kò dáa ni wá àbí ẹlẹ́kọ̀ọ́ pé mo rí àwọn bàbá kan mo sì gbọ́dọ̀ ní dábàá yìí pé nǹkan tí ó ń tó lè

jazakumullahu khair kí a má gbàgbé pé ibi tá à ń pè sí òun náà ni a sì tún wà hello. wàlẹ́ sọ́dúnlá kí ló kọ yín múlẹ̀ tí ń pè ó ìyá orí bíté hello. hello. ọjà kò fẹ́ béèrè pé ṣé ẹran káfẹ́ fi paléyà tí ìwò rẹ̀ bá ṣẹ́ ìyẹn ó fi paléyà àti kò fi paléyà. alhamdulilayi ẹran tá a fẹ́ fi paléyà. jẹ́ pé ìwo rẹ̀ bọ́lá ń ti ṣe dá ni pé ìwo kúkúrú lónìí, kò sí nǹkan tó burú ń bẹ̀ ó tilẹ̀ jẹ́ lórí sarasara òun ló dára jù àmọ́ tó bá yẹ pé rẹ̀ ṣẹ̀ṣẹ̀ sẹ́ ni àtọ̀kan ni wọ́n jọ kàn ìwo yẹn wá sẹ́ lọ́nà tó ṣe pé ẹni sẹ́yìn sẹ́ dànù àmọ́ kò tó ìdá orí ìkànnì táwa náà láti wá hello. salamu aleykum. aleykum salaam kí ló kọ yín. mo bẹ̀rẹ̀ sí ń pè. ìbéèrè mi ni wípé fáwọn sars wà ní pé tí ìmọ̀mọ̀ bá ń ṣe útúbà lọ tó jókòó láàrin útúbà wọ́n ń pè ní jókòó alákọ̀ọ́kọ́ kí làwọn àjẹmọ́ ò ṣe àti pé kí ni ìmọ̀mọ̀ máa ń jókòó sí kí ni ń ṣe ìjókòó tí màmá ń jókòó lẹ́yìn kótóbà àkọ́kọ́ níjọ́ jùmọ̀ ń ṣe bẹ́ẹ̀ òfin kọ́sẹ̀ ìbánabi sallallahu alaihi wasallam ti ṣe máa ń ṣe ni ààyè gbà wá láti takùtà nábì sallallahu alaihi wasallam torí pé ẹni tó mọ̀nà látọ̀ táì fi sọnù òun lọ́lọ́run fẹ́ sìn ràn bó ti ṣe ṣe náà nù làwọn náà fi ṣe bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kejì kò sí nǹkan kan tí wọ́n ní kí ìmáàmù ọ̀sọ́ kò sì sí nǹkan kan tí wọ́n ní káwa máàmù náà wí lásìkò yẹn ìdákẹ́jẹ́ ni gbogbo ìdákẹ́jẹ́ àti ìjókòó yẹn náà tàsìkò péréte ni torí pé ìjókòó yẹn kò lè gùn ju irú ìjókòó tá a máa ń jókòó láàrin ìforíkanlẹ̀ méjèèjì lọ nínú sọ̀láàtì ẹ̀yọ̀ kan. jazakumullahu khaira jaza fi dunya wal akhirah orí tá a ń pè sí náà ní zero nine one three four five four six three four six lẹ́ẹ̀kan sí zero nine one three four five four six three four six ọlọ́pàá jẹ́ kí á rí àwọn olùmọ̀ wa pẹ́ lórí dáadáa ẹnìkan fi àtẹ̀yìnrìn ránṣẹ́ síbi wọ́n sọ pé ẹ dákun kí ni òfin ìpè kan náà wọlé hello hello ẹ kó ń di rẹ́díò yín hello hello wàlẹ́ sọ́dúnlá kí ló kọ́ yín mo lẹ̀ pé o kí ni ìbéèrè yín. táìsọ lẹ́ẹ̀kan tó ní ìkàbà wọ́n máa ń sọ fún wa ní ìjọba ìjọba ìjọba ìkàwà tó máa ń lè Hello. Hello. Sàwọn àríkùn. Wàlékùn sọ́ńtìlà. Kí ló kọ́ yín? Orúkọ mi ni Àlàó Jamiu Látòkù. Kí ni ìbéèrè yín? ìbéèrè mi ni wípé ìbáṣepọ̀ owó níbẹ̀ láàrin ọmọ bàbá fọmọ àyà tẹ́nìkan jẹ́ mùsùlùmù tẹ́nìkan jẹ́ kírísítẹ́nì ìjọ dá kí mùsùlùmù gbára ní kírísítẹ́nì. alhamdulilayi islam ó ní mùsùlùmí ọmọ ìyá mùsùlùmí ni ètò túmọ̀ sí pé irú àjọṣepọ̀ tó lè wáyé láàrin mùsùlùmí àti mùsùlùmí kì í ṣerú rẹ̀ làlàkalẹ̀ wà kíkẹ́ kọ́ máa wáyé láàrin mùsùlùmí àtẹ̀ǹtì èsè mùsùlùmí kò bá jẹ́ bàbá kan náà lóbìnrin àti ìyá kan náà kò jẹ́ bàbá kan náà ìyá ọ̀tọ̀ọ̀tọ̀ ìyá kan náà bàbá ọ̀tọ̀ọ̀tọ̀. Jazakumullahu khairan. hello. wàlẹ́ sọ́dọ̀ kí ló kọ́ yín bulẹ̀ tí ń pè o. kí ló kọ́ yín bulẹ̀ tí ń pè. Abdulsalam. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé àwọn tí èyí yá jùlọ ní ọdún yìí sí ó bí pé yóò di ọdún tí ó wọ̀ fún àwọn tó kádàrà sí fún orí àkókò ìlú ọ̀tọ̀ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì àwọn tó ń lọ òrìn àjò. wọ́n ní kí ni ìbéèrè alákọ̀ọ́kọ́ ìbéèrè alákọ̀ọ́kọ́ ò clear. ìbéèrè alákọ̀ọ́kọ́ yìí ti pé ẹni tó jẹ́ kó ti sanwó hajj ọlọ́run tó àti lílọ hajj mọ́ sí oṣù àkókò rẹ̀. wọ́n ní ìbéèrè hello. alhamdulilayi ọkọ ni pé àwọn ìgbìmọ̀ alálàájì lẹ́mọ̀ bíi léèrè lẹ́yìn eléyìí ò ní í ṣe pẹ̀lú pé ẹ fẹ́ mọ̀ òfin ọlọ́run ẹni tó gbowó lọ́dọ̀ yín nípa ẹ lọ sí hajj tó ṣe pé ń tó ṣẹlẹ̀ ju agbára tiẹ̀ náà lọ òun gbogbo ètò títò ni pé inṣàlá inṣàlá oníkálukú ọ̀lọ́ so ṣùgbọ́n wà tí ẹni tí a fẹ́ lọ sí hajj lọ́dọ̀ rẹ̀ sọ fún òun nígbà àwọn èèyàn láàyè nítorí àjàkálẹ̀ àrùn tí ò tí ì kásẹ̀ so òun fúnra ara rẹ̀ náà ní ìsìn tó dé ìbànújẹ́ rẹ̀ ju tẹ̀yìn tẹ̀ sanwó fún lọ kájíká lọ mọ̀ bẹ́ẹ̀ àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ètò alálàájì yẹn ìbànújẹ́ tó dé bá wọn ó ju tẹ̀yìn tẹ̀ sanwó lọ nítorí náà ti fi wípé ètò ètò wọn kò ní kọ wípé téèyàn bá fẹ́ gba owó rẹ̀ padà wọ́n dá padà fún un nígbà tí èsì pé òbí wọn lówó nǹkan kan lọ́lọ́rọ̀ fẹ́ fi ṣe ìgbà tó ràn òsì kọ́pọ̀ lè lọ́mọ́ wọ́n dá owó rẹ̀ padà fún un tí wọ́n bá wá pé wọ́n fẹ́ lọ́mọ́ tó fẹ́ mú kó lọ́dọ̀ ara àti ẹ̀kẹ́ lómi ọjà ǹfààní rẹ̀ ẹ̀ tún lọ bá wọn náà ní ẹ̀ tún àwọn pépà yín tò tẹ́ bá ti tún tò ẹni tó fẹ́ kọ́ lọ dípò rẹ̀ ọ̀lọ́ kó tó dẹ̀mí ọlọ́run bá kọ́kọ́ àwọn olè lọ lẹ́ẹ̀mí so ó ti kọ́ àkọọ́lẹ̀ ó ṣeé ṣe kọ́jẹ́ kí wọ́n ti fún yín fọ́ọ̀mù kan bẹ́ẹ̀ náà tẹ́lẹ̀ bí wọ́n ṣe ṣe tẹ́lẹ̀ ó wà ní ètò tó yẹ káwọn náà máa ṣe níìsín wípé tí ọlọ́run bá kọ́ pé ẹ lè lọ tí ò sì gbowó rẹ padà ọlọ́run bá ní kí títún dé ṣé ẹnìkan ń bẹ nínú àwọn mọ̀lẹ́bí rẹ tó ń fẹ́ kápò ní ọ̀lọ́ dípò rẹ so eléyìí nígbà bá dọ́dọ̀ wọn mọ̀ ṣàlàyé fún mi. jazakumullahu khairan jaza. Inú kan yín bọ̀lẹ̀ sí bèèrè, ẹ kó ǹdí rédíò yín o. Hello? Ìyá ó ti rí o. Oníbèrè bèrè pé ní ẹjọ́ sí alẹ́ ti sọ́lá lẹ́yìn ẹni tó jẹ́ sí wípé lẹ́yìn máàmù tó jẹ́ sí wípé ìmọ̀ ké gbàjarì lọ bá nábì nígbà tí àdánwò bá dé bá. Ẹni tí wọ́n ń ké gbàjarì lọ bẹ́ẹ̀ lómi tó yàtọ̀ sí Allah ó ti ṣẹ̀bọ̀ sọ́lọ̀. Ọlọ́run ọba nìkan náà lọ́ba tí máa ń ńlọba tí gbani ńlọba tí lani tàbá wa ké gbàjarè lọ bẹ́ẹ̀ nìkan pé kọ́ gbà wá kọ́ láwọ̀ lórí ní téèyàn lágbára lórí rẹ̀ jọ lọ́nà èèyàn ti ṣẹbọ sọ́lọ̀ eléyìí túmọ̀ sí pé ẹ̀sìn yẹn ṣe lè máàmù ẹ̀sì èèyàn fi ṣe lè máàmù tẹ bá ti ṣàṣìṣe níbi àti fi yẹn ṣe lè máàmù àwọn oríṣiríṣi àṣìṣe náà ni ó tún máa tẹ̀lé torí níta bá ti fàṣìṣe bẹ̀rẹ̀ àṣìṣe náà ni ó padà parí ẹ̀. ṣùgbọ́n kò mọ̀ lọ́kàn hello hello. Wàlẹ́kùn sọ́dọ̀lá kí ló kọ́ yín mọ̀lẹ̀ tí ń pè ẹ kóǹdì rédíò. Bàdìrí ìrọ̀lọ́rọ̀ tó kù. Kí ni ìbéèrè yín? Ṣòkòtò tí tayọ kókósẹ̀ àti ọgbà. Wàlẹ́kùn sọ́dọ̀lá kí lẹ fẹ́ béèrè ń bẹ̀? Ìtí mo fẹ́ béèrè ń parẹ̀ ni pé ṣé láì ṣe nǹkan méjèèjì yẹn tó tó ń tó lè pé ìyàwó ọ̀nà àbí ẹ̀sẹ̀ ìdílá lásán ni àbí kò tiẹ̀ sọ̀rọ̀ yẹn rárá. Ẹni tí bá ti ń béèrè irú ìbéèrè tá à ń béèrè, wọ́n túmọ̀ sí pé kò fẹ́ sẹ́sìn. Hmm, bófin ọlọ́run ṣe ti hàn wá nù ẹni tí bá ti ń béèrè pé sọ́ràn àyàn ni nǹkan báyìí ìyẹn ni pé tí ò bá ti jọ́ràn àyàn èmi fẹ́ yọra mi kò ń bẹ̀. ara ẹ̀sìn wa ni ànábì sallallahu alaihi wasallam ní kẹ́ fi rùngbọ̀n yín sílẹ̀ eléyìí tó túmọ̀ sí pé tẹ́yìn ọ̀bá ti dárùngbọ̀n sí tẹ́ǹfà tẹ́ǹfà ẹ ti sẹ́lọ̀n ẹni báyìí sọ pé kí ni ọlọ́run ọbọ̀ ṣe fún mi ṣé wọn kó náà nu ọlọ́run bó bá rí jọ́gbìn dàlùkì yá mọ̀ yọ́ máa dà ṣòkòtò àbẹ́wò yín tẹ wá wọ̀ wá tayọ kókósẹ̀ ànábì ní nani o ẹni bá sọ pé agbára tèmi raná tẹmọ pé ọmọ tẹ ṣòkòtò rẹ̀ mọ́lẹ̀ ni so ara ti wọ o náà àwọn fẹ́ wà lùjánà láàfin ṣe islam àfẹ́ wọná láàfin tẹ̀lé ta nàbì muhammad sallallahu alayhi wa alihi wa sallam. jazakumullahu khairan hello. hello. hello kí ni ìbéèrè yín ẹ kó ní rédíò. látẹ̀jì gòrí o alájà fatima ni. kí ni ìbéèrè yín. àkùkọ fún bẹ́ẹ̀ ni pé àì obìnrin ọmọ mi àtìlá máa kíjà mọ́. tó ṣé mo lè líìdì wọn á jọ máa kí àdúgbò wo. alhamdulilayi wọ́n tọ̀nà lẹ́yìn bá ti mọ kí ó tẹ́ fi líìdì wọn ẹ jẹ́ lè má mọ̀ fún wọn ṣùgbọ́n gbà tẹ́ bá ti lè má mọ̀ fún wọn àárín lẹ́yìn wà àwọn kan dò lápò ọ̀tún yín àwọn kan dò lápò òsì yín ọ̀wọ́ pé ẹ̀yàn máa ṣe àwọn iṣẹ́ sọ láti ṣáájú wọn láfi mọ̀ yín lè má mọ̀ ẹ̀yin lẹ́kọ̀ọ́kọ́ sí Allahu Akbar ẹ̀yin lẹ́kọ̀ọ́kọ́ rúkú ẹ̀yin lẹ́kọ̀ọ́ gbórí sókè àwọn náà máa tẹ̀lé yín eléyìí jẹ́ bó ṣe jẹ́ ọlọ́run ọba kò sí rán. àmín jazakumullahu khaira jaza fi dunya wal akhirah orí ibi tí ẹ̀ ń pè sí náà ni àṣìtún wa zero nine one three four five four six three four six lẹ́ẹ̀kan sí zero nine one three four five four six three four six kí ọlọ́run ọba subhanahu wa ta'ala kó jẹ́ kí gbogbo wa ká ṣe àǹfààní tọ́pọ̀ ní gbogbo àwọn ètò báyìí láyé àti ní ọ̀la àlùkìyàmà. hello. salamu aleykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. kí ló kọ́ yín mọ̀lẹ́ tuntun. ọmọ tí wọn kúrò tó owó ní oko wà kiri owó láǹtà látọ̀jọ́ aláàfin ni. kí ni ìbéèrè yín. ọlọ́run ní ní àwọn tí a ń pèrò lọ́wọ́ kí wọ́n láwọn àwọn tí wọ́n ti wà bóyá wọ́n ń sọmọ lóko ni tó àsìkò orí ìdí tó àwọn àfáàyè ọ̀dẹ̀ ti jẹ́ sílẹ̀ láti lọ kírun pé ìró wọn tí a bá padà kí tọ́nà lè gbà ó la tà ní sọ látọ̀yà láàfin. alhamdulilayi gbígbà àtàìgbà tọ́lọ́wọ̀n bẹ́ẹ̀ lẹ́dàá ni òfin ọlọ́run dá lórí pé tó má ti pèpè fún sọ́láàt oníkàlùkù wa gbogbo nǹkan tá a máa ń ṣe kápá tí ká lọ sí sọ́láàt. ẹ sì sọ pé àwọn ẹni tí wọ́n jókòó yẹn ẹ sọ pé àáfàá ni wọ́n tó rárá pé tùmọ̀ àáfàá lẹni tó máa kíw ẹni tó máa kíw ọ̀gbọ́dọ̀ tẹ òfin ọlọ́run bá lójúmọ́lẹ̀ tó má ti pèpè fún sọ́láàt oníkàlùkù gbọ́dọ̀ dìde lọ sí sọ́láàt. jazakumullahu kí ni ìbéèrè yín. ọ̀rọ̀ tó láta ń bí yín àwọn àtọ́lọ́run ẹlẹ́jọ́. ibi tí a ń pè sí òun náà ni zero nine. hello. wa aleykum salaam dà kí ìbéèrè yín mo dẹ̀ ti ń pè o. ẹ kó ìdílé pè yín. orúkọ mi ni Yusuf ládùúgbò. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé ẹgbẹ́ tí dókítà olùkọ́ bá a ṣàlàyé lórí kí ni àbẹ́sẹ̀ fètò sọmọ bíbí nínú Islam àbí kò sí ní jẹ́ fètò sọmọ bíbí nínú Islam. kí ló ń fẹ́ fi fètò sọmọ bíbí kí ló ń ṣe yín tẹ́ fi fẹ́ fètò sọmọ bíbí ṣé bó rí lọ́mọ ẹ máa bí màá sùn. jazakumullahu khairan jaza. hello. wàlíkùn sọ́ńdà wa kí ló kọ́ yín mo lẹ̀ tí ń pè yí o. ẹkún dúró de yín ẹkún dúró de yín. hello. hello? kí ló kọ yín ọmọ lẹ́kí ń pè. kí ni ìbéèrè yín. àmì kí ni ìbéèrè yín. wọ́n bá a sàlàyé nípa kọ́sẹ̀rì. Ṣàlá ń wọ̀ bá àdìjọ́ Níbí náà ni a kí àwọn olùmọ̀ wa tẹ́ ti ń gbọ́rọ̀ wọn láti àtàárọ̀. فضيلة الشيخ الدكتور شرف الدين بدي براجي حفظهم الله ورعاه kọ́lọ́n kí ó jẹ́ kí arí wọn pẹ́ lórí dáadáa a sì dúpẹ́ fún ọlọ́run tí ó gbé ètò náà kalẹ̀ lórí dáadáa ẹrú ọlọ́run tí ó gbé kalẹ̀ náà ọlọ́run kó bá san lẹ́san orí láyé àti ní ọ̀la àlùkíyàmà kí ọmọ jẹ́ kó jẹ́ ìbàlẹ́jọ́ ọbọ̀ fún ní ọ̀la àlùkíyàmà ọlọ́run ọlọ́mọlágbá rẹ̀ níbí náà láti máa dánu dúró tí ó fi di ọjọ́ mẹ́jọ assalamu alaikum warahmatullahi wabarakatuh أرسلته إلى الثقلين الجن والإنس بشيرا ونذيرا ونحن على ذلك من الشاهدين اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيما توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا